Assalamu alaikum wa rahmatullah kí ni orúkọ ìmọ̀lẹ̀ tí ń pè. ok kí ni ìbéèrè yẹn kì í ṣe. àṣẹjọ ń bẹ bẹ̀rẹ̀ sí kí ni àwọn nǹkan tí ó ba ìran jẹ́ lẹ́yìn máa yàtọ̀ sí kí ni. yàtọ̀ sí kí ni yàtọ̀ sí sùn. ní kúkúrú ni àwọn ṣẹ́kọ̀ọ́ lè dáhùn ìbéèrè torí pé ẹni tí ó bá ń gbọ́ ètò ẹ̀sìn Islam tí a máa ń ṣe ní aago méjìlá kọjá ìṣẹ́jú márùn-ún ẹ̀ lè pe báàbù tàwa ní báàbù sàlá ibi tí àwọn afá tí wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ ń pa àyẹ̀wò fún wa ó sì ní ti àgbà tí ṣùgbọ́n ìgbà tó jẹ́ náàwẹ̀ ìṣàlà torí pé a tún wá lè rí ẹ̀skíìsì torí ẹ̀ ló jẹ́ kí wọ́n lè dáhùn ní kúkúrú ó máa ń ba ẹ̀rùn jẹ́ so definitely ọba tí máa ń ba ẹ̀rùn jẹ́ ẹ̀rọ tí àwọn tí máa ń ba àlọ́ alájẹ́ nígbà tí wọn bá sí ní ibi ìrùn ẹ̀ kárìjà sọ́la òun náà ni wọ́n ń bàjẹ́ fi dákìlì sọ́la so ṣe àpé bí sọ́sì máa ń ba àlọ́ alájẹ́ nígbà tí àbá tí àbá tán nígbà tí àbá sí ibi ìrùn so yẹ so àti ìtọ̀ àkànkùnmọ́lá so àti ìgbẹ́ lákòjú àti so àti mario àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ẹ̀hẹ́n so bẹ́ẹ̀ náà tó bá ṣẹlẹ̀ sí ní ibi irun ṣùgbọ́n tí ẹ bá ti ba àlùwàlá jẹ́ ní nígbà tí wọn bá tí wọn bá sí ibi irun tí wọn bá wà ibi irun náà kò lè ba kò lè ba àlùwàlá jẹ́ lápèjú àlùkọ́hà ìrẹ́ni kéèké kí wọn rẹ́ni kéèké kékeré sí gbogbo náà kó sí kí so sórí tí wọn bá ṣàlàyé tán tí ò sí ibi irun kò ba àlùwàlá jẹ́ tí wọn bá wà náà kò ba àlùwàlá jẹ́ so yàtọ̀ sí tí àwọn hànàfíà sọ pé tí wọ́n bá fi lè kírun tó bá ṣe tó bá rẹ̀ ní kẹ́kẹ́kẹ́kẹ́ so sóye pé irun rẹ̀ bàjẹ́ àlọ́ rẹ̀ bàjẹ́ so ọ̀rọ̀ yẹn lẹ torí pé àwọn àwọn ọdún àwọn ọ̀nà tí àdéhùn sàn yẹn gbà wá àdéhùn kọ́ àkọ́ ha sóye so kò kò kò bá mu kò lálàáfíà sóye so yàtọ̀ so àwọn táwọn ọ̀hún ní màtó fi dáná ni pé má la yanqudu tahara ay alwudu'a fi kharij as-salah la yanquduhu so that eh, bẹ́ẹ̀ then eh, bẹ́ẹ̀ náà ni inú tí máa ń ba àlọ́ ajá náà ni rí dá ọ̀nà kan ṣọ́nà kí wọ́n jáde kó nẹ́ẹ̀sìn so tọ́lá pé èèyàn bá ṣe tó mú jáde kó nẹ́ẹ̀sìn náà níbi eh, níbi ìgbà tí ń kírun lọ́wọ́ definitely ìrìn ìbàjẹ́ àlọ́ alábàjẹ́ tọ́lá bá ti bàjẹ́ náà ti bàjẹ́ náà nù torí àlọ́ alájẹ́ májẹ̀mọ́ fún ìrun tí májẹ̀mọ́ bá ti wó so nǹkan tó dúró lórí májẹ̀mọ́ náà òun náà láti òun náà ti wó nìyẹn so ní ọkùnrin bá ti jẹ́ náà ọ̀nà àbàlà